اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àlekè ọlá ọba àánú ọba ìkẹ́ ọba ìgẹ̀ ọba tó tún fún èmi àti rẹ láǹfààní láti tún wà níjókòó tòní tí a ti ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ra wa gẹ́gẹ́ bó ṣe wà nínú alukur'ani karim pẹ̀lú àlàyé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn onímọ̀ lónìí pẹ̀lú ògo ọlọ́run nínú tafsiri tòní èyí tí a ń ṣe àkànṣe rẹ̀ fún àwa obìnrin súra tí a gbé yẹ̀wò lónìí ni súra ẹlẹ́ẹ̀kẹtàléní ọgbọ̀n a bẹ̀rẹ̀ ní aya karùndínní ogójì mbẹ súra thirty three aya thirty five a tún tẹ̀síwájú sí aya thirty six pẹ̀lú ògo ọlọ́run tí a bá ń bọ̀rọ̀ lọ ó ṣeé kí aya thirty seven kí ó jẹ jáde ńbẹ̀ ọpẹ́ ni fún ọlọ́run ọba mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ní ti òdodo àyàfi allah mo sì jẹ́rìí pé anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa salam ẹrú sin ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ní í ṣe ìkẹ́ àti ọlọ ọlọ́run kó máa bá a àti àwọn aráalé rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé tẹ̀ dórí àwa náà lẹ́yìn eléyìí akira wa ní kìkì ti islam pé àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ àti orí ajẹ́njẹ́tàn rẹ̀ ti ń jẹ́ àlùbáríkà kí ó máa bá gbogbo wa gbé insha allah ta'ala sura ti awi aya iyaka ọlọ́run ní a'udhu billahi sami'il alimi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات ولحافظين فروجهم ولحافظات والذاكرين الله كثيرا والذاكرات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إلينا نكيكا آيانا إتماري مجملا مجملا ní bọ̀rọ̀ gidi asadi ọlọ́run ọba kú lọ́dọ̀ aṣeitan ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run má jẹ́ kí shaitan kó ráàyè láàrin wa a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ allahu ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ al ọlọ́run ní innali muslimati innali muslimina wal muslimat dájúdájú àwọn mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin wàlìmọ̀mìnínà wàlìmọ̀mìnàt àti àwọn mùmìní lọ́kùnrin àti mùmìní lóbìnrin wàlìkọ́nitínà wàlìkọ́nitàt àti àwọn olùtẹ̀lé àṣẹ ọlọ́run lọ́kùnrin àti àwọn olùtẹ̀lé àṣẹ ọlọ́run lóbìnrin. wasọ́dìkínà wasọ́dìkọ́tì ọlọ́run ọba ní wasọ́dìkínà wasọ́dìkọ́tì bẹ́ẹ̀ ni àwọn olódodo ní ọkùnrin àti àwọn olódodo ní obìnrin wasọ́bìrínà wasọ́bìrọ́tì àwọn onísùúrù lọ́kùnrin àti àwọn onísùúrù lóbìnrin wàlẹ̀kọ̀ṣìínà wàlẹ̀kọ̀ṣìáàt àwọn olùpáyà ọlọ́run lọ́kùnrin àti àwọn olùpáyà ọlọ́run lóbìnrin wàlìmọ̀tàsọ̀dìkínà wàlìmọ̀tàsọ̀dìkọ̀t àwọn tí wọ́n ń tọ olùtọrẹ àánú lọ́kùnrin àti olùtọrẹ àánú lóbìnrin wàsọ ìmínà wàsọ ìmàt àwọn aláwẹ̀ lọ́kùnrin àti àwọn aláwẹ̀ lóbìnrin wàlẹ̀háfìdínà furujahum wàlẹ̀háfìdọ́t àwọn olùṣọ́ abẹ́ wọn lọ́kùnrin àti àwọn olùṣọ́ abẹ́ wọn lóbìnrin wàdákìrínà lọ́ha kàfírọ̀ wàdákìrọ́t àwọn olùrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àti àwọn olùrántí ọlọ́run ọba Allah lọ́pọ̀lọpọ̀ lóbìnrin àádàlọ́hu lahum magfirọ̀ wà ájìrọ̀ nàdìmà ọlọ́run ọba alékeọlá ó ti àádọ́lọ́ ulahum jannatin ọlọ́run ọba ti pèsè ilẹ̀ fún wọn jannatin makfira àforíjìn wa ajran azima àti ẹ̀san èyí tí ó tóbi eléyìí ni ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tó wà nínú àyà yìí ní ti bọ́rọ̀ gidi pẹ̀lú ògo ọlọ́run á tẹ̀síwájú láti fún ṣe sọ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú àyà yìí ní ti ìfọ́síwẹ́wẹ́ kí ọlọ́run bá lè kí ọlá kí ó ràn wá lọ́wọ́ kó sì fún wa ní àgbọ́yé ẹ̀. àyà yìí àwọn àfa àwọn ṣàlàyé pé n tó fà á tí àyà yìí tó fi sọ̀kalẹ̀ ni pé ìgbà tí àwọn obìnrin ń sọ wípé ọlọ́run nìkan ni. Pe, ọkùnrin nìkan ni ọlọ́run sọ̀rọ̀ wọn nínú alukur'an karim ní àyà ìwà sọ̀kalẹ̀ ní èsì sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ tàbí tí wọ́n ń rò wípé bóyá ọkùnrin nìkan ni ọlọ́run ọba àlekè ọlá ń sọ̀rọ̀ wọn nínú kur'an ọlọ́run á dárúkọ ọkùnrin ó ń dárúkọ obìnrin ó ń dárúkọ ọkùnrin ó ń dárúkọ obìnrin ṣùgbọ́n àkíyèsí àkọ́kọ́ tá a fẹ́ ká ṣe níbi àyà yìí ó ní wípé. a rí wípé ọlọ́run ń dárúkọ ọkùnrin kó tó máa dárúkọ obìnrin níbí ọlọ́run ń dá allah subhanahu wa ta'ala ó ń dákọ ọkùnrin ṣáájú kó tó dákọ obìnrin eléyìí sì jẹ́ èyí tó wọ́pọ̀ nu Qur'an tí ọlọ́run ọba allah ta'ala tó bá fẹ́ bá wa mùsùlùmí sọ̀rọ̀ tó sì fẹ́ kí ọ̀rọ̀ nìkan tó kó àwa ọkùnrin àtobìnrin pọ̀ ọkùnrin ni ó kọ́kọ́ sọ eléyìí níbàámu pẹ̀lú àyà Quran tọ́lọ̀ ní àrìjálù kọ́wàmúnà àìlẹ̀ nìsà àwọn ọkùnrin ni aláṣẹ lórí obìnrin tí àwọn bàbá wa máa ń tú sí pé ọkùnrin ò gbómúlérò lérí obìnrin ṣùgbọ́n pàápàá ìtumọ̀ rẹ̀ náà ni pé ọkọ laláṣẹ lórí aya ọkùnrin laláṣẹ lórí obìnrin ọlọ́run ní kí nìdí bima faddalallahu bima faddalallahu ba'dahum ala ba'd wa bima anfaqu min amwalihim ìdí àkọ́kọ́ ni pé bó ṣe wu ọlọ́run kóhun ó ṣe náà nìyẹn faddalallahu ba'dahum ala ba'd ọlọ́run ti gbé apá kan nínú ẹ̀dá ga ju apá kejì lọ ọlọ́run ṣe àjùlọ fún apá kan nínú ẹ̀dá ju apá kejì lọ èyí ń kò sáníà ní ń bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tí láwọn ń gbìyànjú pé àwọn fẹ́ kí gbogbo èèyàn ó rí bákan náà kẹ́nìkan má wọn lọ á rí i pé òtún bá ń tẹ́ àbí pàbó ni gbogbo akitiyan wọn yóò máa já sí torí pé kò ṣeé ṣe á jùra wa lọ ni ọlọ́ọ̀ni wàlàkọ́dí fàdọ́lùnà ba'dakum ala ba'din darajat àtàsíbírù a ti ṣàjùlọ fápá kan lórí apá kejì ẹ̀ yóò àṣẹ sùúrù kẹ́ ẹ gbà fọlọ́hún wàbímá ànfàkù min amuwalihim àti nítorí pé àwọn ọkùnrin wọn máa ń ná nínú dúkìá wọn lé àwọn obìnrin lórí ṣùgbọ́n ètò ṣáájú náà ni pé bọ́lọ̀ ń ṣe tó nìyẹn ṣùgbọ́n nígbà míì ó ṣeé ṣe kárí àyà tọ́lọ́hún ti kọ́ dákọ̀ obìnrin ṣáájú ọkùnrin gẹ́gẹ́ bí ìgbà tọ́lọ́hún fẹ́ sọ̀rọ̀ nípa zina ọ̀rọ̀ ni azaniyatu wazani onísìnà lóbìnrin àti onísìnà lọ́kùnrin ọlọ́run ní fàjìlídù kulla wáhìdì ọ̀kọ̀ọ̀kan àwọn méjèèjì mi ní huma mi ata jìlda ẹ fún ọ̀kọ̀ọ̀kan nù àwọn méjèèjì ní ẹgbà ọgọ́rùn-ún ẹ ṣe wọ́n bílálà ọgọ́rùn-ún. àwọn àfáà ní kí ló dé tó ṣe pọ́lọ̀ ńkọ́kọ́ dákọ̀ obìnrin ní kó tó dákọ̀ ọkùnrin wọ́n nítorí pé mọ̀kọ́dìmẹ́tù zina àwọn ntí máa ọwọ́ gẹ́gẹ́ tí ṣáájú jóòzì náà àwọn nǹkan tí máa ṣáájú zìnà yìí máa sábà wá látọ̀dọ̀ òbí òbí ni zìnà máa tètè dọ̀tọ̀ wọn wá ju ọkùnrin lọ tàwa náà bá sì wò láwùjọ wa lónìí ẹ rí i pé bó ti rí nù bó ti rí nìyẹn bí wọ́n bá ń kàròyìn nínú tẹlifíṣàn àbí rédíò tó bá jẹ́ ọkùnrin ní kàròyìn yẹn kò ní tètè mú yàn bíi kéèyàn gbọ́ ohun obìnrin téèyàn bá gbọ́ ohun obìnrin yìí ó fẹ́ pé atalé onírú ohun yìí kódà kó jó ohun ọkùnrin lónìí torí nínú àwọn nǹkan tí wọ́n tún ń lò lónìí gan láti mú àwọn obìnrin sídìí kákàròyìn ni pé kí wọ́n tún ní ohun bí ohun ọkùnrin àwọn obìnrin tó lóhun ọkùnrin wọn a tún máa fi yan gan so táwọn ọkùnrin bá rí ara wọn ó bù máa ṣọ irun ara wọn ó dìde látara ohun ẹlòmíì gbogbo ọnu rédíò yóò fẹ́ wá ń tọ̀hún lọ irú àwọn tí wọ́n máa ń ṣe ètò tí wọ́n pè ní bíi presenters àbáwọn producers tí wọ́n jóbìnrin ẹ sì rí i pé àwọn òṣèré orí ìtàgé àwọn tó jóbìnrin nínú wọn ẹ rí i pé ìgbésí ayé wọn náà máa ń nira díẹ̀ nítorí àtàwọn tí wọ́n jẹ́ olórin àwọn akọrin nínú wọn ẹ rí i pé ìgbésí ayé wọn máa ń nira nítorí pé wọn èyí sábà rójú ráàyè torí pé àwọn èèyàn ọkùnrin ó ti pọ̀ jù tí wọ́n máa dà wọ́n láàmú so wọn wá ní mọ̀ èyí tí wọ́n ṣe kámi kámi kámi yóò wá mọ̀ dà wọ́n láàmú kódà bí wọ́n wà ń lé ọkọ ẹlòmíì kò ní bẹ́sùbẹ̀gbà kò sí ní tó kàn kódà kóbìnrin ó sọ pé òun wà ń lé ọkọ yóò ní ẹ̀hẹ́n ìyẹn wá jẹ́ tuntun so látara bẹ́ẹ̀ ní fẹ́ fààyàn ń bẹ̀ ni pé ọlọ́run dáko obìnrin ṣáájú ń bẹ̀ láti pe àkíyèsí wa sí pé aláti mójútó àwọn obìnrin púpọ̀ nípa ọ̀rọ̀ zìnà bẹ́ẹ̀ bá ló ọmọ obìnrin èèyàn láti mójútó wọn kó máa di pé èèyàn ò bá ṣẹ́wó kalẹ̀ béèyàn bá ní ẹ̀gbọ́n obìnrin àbí àbúrò obìnrin èèyàn láti mójútó wọn wọn ò bá jẹ́ gbọ́n èèyàn wọn ò bá jẹ́ àbúrò èèyàn torí pé àrìjálù kọ̀ wá mu nà àlẹ́ nìsa ojúṣe àwọn ọkùnrin láti mójútó bẹ́ẹ̀ tá a bá jọjọ́ mọ ìyá àbájọjọ́ mọ bàbá ẹni tó bá jóbìn inú wọn ọkùnrin inú wa ni ó mọ̀ mójútó àlámọ̀rí wọn pàápàá bóyá tí ò bá sí bàbá wọn láyé mọ́ àwọn ọkùnrin ni yóò máa mójútó bẹ́ẹ̀ náà ni àwọn aya tá a fẹ́ sílé náà àwọn ìyàwó wa aláti mójútó wọn kó máa di wípé wọn ò dòní zìnà tá a ní mà àbíbò ni ká ti pẹ̀lẹ́ àtòkò éèdì sẹ́ẹ̀kọ́ kí ni wọ́n sọ ṣé wọ́n lábẹ́rẹ́ lè gún ẹ̀ ní àbíbò ìkànnú àwọn sisters tó ń ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti máa ṣàyẹ̀wò ẹ̀jẹ̀. E nílé ìwòsàn ó sọ fún mi ni pé kí n jọ ká organize aid seminar fáwọn sista àtàwọn ipe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà tó ń rí nwa ń wá o wọ́n máa ń ní èdè o pé ká mójútó o pé òun dẹ̀ ń wò pé ṣé ṣe pé zìnà náà ń dọ́gbọ́n pọ̀ lóòótọ́ àwọn tó ń fa èdè pọ̀ o eléyìí ọ̀rọ̀ àárín èmi àti ẹni sọ̀rọ̀ omi pààrin àwọn obìnrin náà làwà la fi ń o wípé òun wò ó wá mú ìrírí rẹ kan nípa arábìnrin kan tó jele lẹ́hàá náà tóun àtọkọ rẹ wá tóun wá padà béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ńjọ́ míì tóun rí tọkọ ẹ̀ ní kò sí nílé òun si tóun sì ti mọ pé obìnrin yẹn ó ti test positive tóun wá ń béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ pé ṣé òsì ọlọ́kọ ẹ̀ wá lọ́rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ọkọ ẹ̀ wá ṣàlàyé pé àwọn ìṣesí rẹ pé kan ilé ibi tí wọ́n ń gbé ilé térò pọ̀ ni tí wọ́n ti máa ń pín léwẹ̀ èèyàn awẹ́ ẹlòmí awẹ́ pé òun kàn ní kóun lọ síbi ọ̀nà léwẹ̀ lòun rí tí ọkùnrin kan sá jáde nù léwẹ̀ yẹn fúrúrú gbà tóun ó débẹ̀ ìyàwó òun wà nù léwẹ̀ yẹn inú léwẹ̀ yẹn lọkùnrin kan sì ti sá jáde kò sí lé ńgbà náà sẹ́mọ̀ yóò mọ̀ wò pé bóyá oríṣi pé ah, ìyàwó tó ń kẹ̀ ó níbẹ̀ níjọ́ kan náà tóun ti bí iṣẹ́ bọ̀ pabambari ẹ̀ nìyẹn àbí òun kàn sáré wálé bóun ṣe ń bọ̀ lòun rí ọkùnrin kan tó jáde láti ẹnu ọ̀nà ilé òun pa ah, ọkùnrin kẹ̀ gbà tóun ò wọ yàrá òun bá yàwó òun lórí àga ń palọ̀ tó jẹ́ pé aṣọ bí ìgbà téèyàn kàn wọ yẹ̀rì tí wọ́n ń pè skẹ́ẹ̀tì kò wọ kọ́mú kò wọ nǹkan kan tó sì rí ti ń fi aṣọ fẹ́ ara rẹ̀ ah, ah so látara bẹ́ẹ̀ ó ní obìnrin ti ṣe kí ni ó ti lọ a lè máa wò pé obìnrin yẹn lálágbèrè bọ̀ ká mọ̀ tanra wa jẹ àwa tá a jẹ́ obìnrin náà ká ṣọ́ra o ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa ló ṣe pé wọ́n fọkàn tán wa kódà bẹ́ẹ̀ bá lọ sọ fún ẹ pé ìyàwó rẹ̀ ń ságbèrè tó wá jẹ́ ni tí wọ́n lè gba etí ẹ̀ gan wọn ò gbà pé láyé ọkàn wọn èyí tí ẹ rúwúyẹ́ pé ìyàwó àwọn ń ságbèrè torí wọ́n ti wò pé ah ìdí ẹ̀sìn làwọn ti ṣe kíni làwọn ti fẹ́ra wọn ṣùgbọ́n lóde òní eléyìí ṣeé kó má rí bẹ́ẹ̀ kódà ilé fúláàtì gan táwọn èèyàn ń sọ yìí gan ni ti fẹ́ rọrùn jù báyìí ju ilé kọjú sí mi kọjú sí ọ torí kọjú gbogbo èèyàn ò rí ààrẹ nìkan tí ó ṣe amẹ̀bọ tàbí kó ṣe sọ ló fún ọkọ ìyàwó pé ìyàwó pé ẹ afa kí ló dé tẹ̀yìn etí wálé níbi fún pé kí ló dé tẹ̀yìn wálé ẹ̀yìn wá jẹun ní wà ọkùnrin tó bá sọ ọ́nú ó ti wò pé kó òun wá máa wò ìyàwó òun ní wíwù so ó lè yín lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ilé fúláàtì kò sẹ́ni tí ilé géètì ni kò sẹ́ni tí rí yàn ń bẹ kò sẹ́ni tí rí yàn kódà kọkùnrin ó wá sun ran ọ̀sẹ̀ kan bẹ̀ wọn kódà ọkọ lè wà á lé kó mọ́mọ́ àdáadáa tó ajẹ́lé tó wọn kọ́ tó tóbi tó láwọn visitors room kankan kí lọkùnrin wà lọ́bẹ̀ so àwọn nǹkan wọ̀nyí àwa tá a jóbìnrin ká ṣọ́ra wa o tó wá lẹ́ni tí ń rú àti ibi tí sì ti máa bẹ̀rẹ̀ lọ́rẹ́ o ọ̀rẹ́ àdúgbò kèfèrí ìwọ àti ẹ̀lẹ́jọ́ ń ṣọ̀rẹ́ o lè ṣe wáàsí fún kèfèrí tó bá ibi tí ó ti bẹ̀rẹ̀ ni kó obìnrin ó gba handset tí wọ́n pè ń fóònù alágbèéká tó bá tẹ̀ báyìí àkọ́kọ́ tí ó rí ni obìnrin tó ṣíra alẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ̀nyẹn èmi ìlé máa wò wá lóun play game gbà tó bá wò lórí pé ọkùnrin àti obìnrin ti ń bára wọn lóka àìwọlélẹ́yìn kò ní gbé kúrò lójú yóò máa wò ó irú ìbálòpọ̀ àti bí ọkùnrin àtobìnrin yẹn ṣe ń ṣe bẹ́ẹ̀ àwa wò pé àáfàá tòun ò bá ṣe tó báyìí so ibi tọ́rọ̀ ó ti bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn á lè sọ fún kẹ mọ tán rẹ jẹ ọmọ tá a bá ti ń ṣe ń ta tá a ti rẹ kó tó wọlé ọmọ tó ti dánwò pé àwọn kinní kan wá ti fún tán so látara bẹ́ẹ̀ á rẹ̀ lẹ́ àmì tí sì náà mọ̀ ń wù ú ṣe látara nǹkan tó wò yìí a ti gbọ́ obìnrin tó jẹ́lẹ̀ àtó pé ẹ òun ò tí ì rọ́kùn pé bí wọ́n ṣe ń ṣe inú fíìmù ọkọ tòun èé ṣe bẹ́ẹ̀ fóun pé nígbà tóun ò rẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ fóun ẹ wo àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ó ṣe pàtàkì ó torí náà ọ̀rọ̀ fíìmù fóònù táwọn wò káàkiri ọmọdé ọmọ wa obìnrin ká gba fóònù wọn ká wò ó èyí tó bá ti ń lo fóònù ń bẹ kó má jẹ́rú àwọn fíìmù yìí ní ó kó bẹ́ẹ̀ tí ó máa wò èmi ò purọ́ yóò ní ẹ kì í ṣòun lòún kó bẹ́ẹ̀ ọ̀rẹ́ nǹkan ló sẹ́ǹdì ẹ̀ sí òun kọ́ lòún gbà á wọ́n download ẹ̀ sí kinní kan ni òun ò tiẹ̀ mọ̀ òun ní kò ń delete ẹ̀ náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tá a kàn fẹ́ lò ń bẹ̀ ni pé zina péyàn jẹ́ lẹ́yà pé ó má ṣe zina o àfi kéèyàn ó ṣọ́ra èèyàn àwọn ọkùnrin olórí ibú kan sì ń bẹ mo ti gbọ́ orí lẹ́nu àwọn ọkùnrin kan tí wọ́n ní àwọn ẹlẹ́yà gan ló rọrùn jù láti bá ṣe zina ju àwọn obìnrin ajáta wọ́n torí ẹlẹ́yà wípé ó kú ti ń retí àwọn tẹ́lẹ̀ pé tó bá ti wọlé káàbọ̀ ni so inú rẹ̀ ó ti ẹ̀dùn sọ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sọ ìlú táwọn ẹlẹ́yà ti pọ̀ dáadáa ọ̀ká ìpérú ìlú wa tẹ́lẹ̀yà ò ti pọ̀ ìlú tẹ́lẹ̀yà ti pọ̀ dáadáa tó yẹ pé ẹlòmíì ó ṣàǹborí ni ẹ̀sìn kankan òye bóyá ọkọ ẹ̀ ó náwó fún wa ní ṣùgbọ́n òun fẹ́ fi ọ ṣùgbọ́n ó hà ó yá lóun náà ó hà ẹ̀rẹ̀lẹ́yà ti ń bóra lábẹ́ kíni lábẹ́ jìlìbáàbù tó bá gbogbo ara ẹ̀ báyìí ó ti wẹ̀ tán gbogbo àwọn èmi ni pami jerry èmi ni attachment gbogbo ẹ̀ lẹ́rìí tẹ́lẹ̀ a ò máa ṣe tó bá ṣí bẹ́ẹ̀ náà làwọn tá a lá lọ sùkúù yìí náà ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́yà tó bá gbé jìlìbáàbù lẹ̀ báyìí àwọn jọ́ǹpà spaghetti àwọn oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀rí wọn tí wọ́n wọ̀ sábẹ́ táwọn sísítà tàbí àwọn ọmọ tí wọ́n bá wà láàrin ara wọn báyìí tí wọ́n bá gbé jìlìbáàbù lẹ̀ oríṣiríṣi aṣọ so ẹlẹ́hàmì tí yóò ti ẹ̀rí yẹn rí òun náà bá mọ lọ ràrú ẹ kí lẹ́lẹ́hà ń wá ní sọ spaghetti lọ́jà ẹ rí nìkan bí ẹ sista tó lo nìkọ́ọ̀bù ò là ń pè nìkan bí làmọ́ àdàpítà àmọ́ brọ́dà máa ń sọ bí nìkan bí tàbí ká ní nìkan bite ẹ wàá rí tí ń lọ sí nígá ní ọjà níbi tí wọ́n ti ń taṣọ ibi àwọn spaghetti ní ti ń lọ kí ni ń lọ ń bẹ́ẹ̀. kí lẹ́lẹ́ àwa lọ sọ spaghetti sẹ́ ìsọ jọ́mpà àwọn aṣọ rádaràda yẹn bẹ̀lẹ́ ti rí àwọn kìíní fixing tí wọ́n fi ń fix irun kankan ẹ̀rẹ̀lẹ̀ àti òmò ara oríṣiríṣi ẹ̀ kí ló fẹ́ fi ṣe sọ ara àwọn aburú ni ní tìwò yìí inú àwọn ọ̀nà tí sì náà ń gbà wá fún àwa obìnrin òun tí wọ́n ń pè ní chatting chat kó mọ bẹ́ni tó mọ̀ chat ẹlòmíì ní good text messages ó mọ̀ sọ̀rọ̀ dáadáa tó bá tẹ̀ sí ọ ò tí ì gbọ́rú ọ̀rọ̀ bá ń lẹ́nu ọkọ rẹ rí ẹlòmíì inú wa gan bá ọkọ rẹ ò tẹ́sítì ẹ̀ rí ọkọ ọmọ pé kí ń fẹ́ mọ tẹ́sítì ẹ̀ bóun ó tún rí nílé lóko wá sí ìwọ́n abóhùn ẹlẹ́yà ṣe wà ń lé tọkọ lọ text messages ní ń gbà tàbí lọ sí chat wà ní Facebook òun àtọkùnrin ni wọ́n jọ ọmọ interact Facebook kódà àwọn ọmọ gbogbo ayé ni wọ́n jọ Facebook I'm thinking about something now. Can you tell me? Oh, you are thinking about sex. Okay. Ah, you are correct. Hey, can you give me that? Yes. Okay. Catch it. Kí ni nǹkan kan? Lórí wọn ò sí lọ́dọ̀ ara wọn o. Ngbà tó bá yá ni ó béèrè location bí ó bá wà. Nígbà ó bá yá náà ni wọ́n máa ṣe zina. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Ẹlòmíì sì ti wà ń léhun wíwá tó bá ẹlòmíì ṣe wà ń léhun pẹ̀lú àwọn modern gadgets àwọn irinṣẹ́ òde òní tá à ń lò wọ̀nyí kọ̀ǹpútà handset tó ń browse so oríṣiríṣi nǹkan facebook so ìwọ tọ́lọ́run tiẹ̀ ní kò mọ̀ nípa facebook kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gan torí aburú rẹ̀ gan pọ̀ mo fẹ́ẹ́ lè sọ pé aburú rẹ̀ fẹ́ẹ́ pọ̀ ju dáadáa rẹ̀ lọ téèyàn bá wo ọ̀nà báwọn èèyàn ṣe ń lo àwọn kinní yẹn so ẹ̀yin náà ó sì ti máa rí ẹ kàn déédéé jókòó ní ẹ kàn rí kọ́ọ̀lù kan tẹ́ ẹ bá gbé báyìí wọ́n á sọ̀rọ̀ tí ò dá sí létí ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wọn á kàn líǹkì èèyàn mọ́bòmíì ni ẹlòmíì náà dẹ̀ ń tájẹ́ tèèyàn ó ti mọ nọ́mbà ẹ yóò pè ẹ ẹjọ́ máa sọ̀rọ̀ so látara bẹ́ẹ̀ àwọn mukọ̀dìmọ́t àwọn tí wọ́n máa tì síwájú zina ọ̀dọ̀ obìnrin ní ti máa sábà wájú nígbà tóbìnrin wòyàn tó mọ́jú tó rẹ́rìn músẹ́ tó sọ́kùnrin àfáà sì ní nọ́sọ̀rọ̀ tó ń. fábùtì sáàmù tún fàkàlámù fàmọ́wọ́ ìdún wálé kọ́hu àfáà kan ló ṣàlàyé ní nẹ́fẹ̀rọ̀ tún wábùtì sáàmù tún fàkàlámù wàmọ́ ìdún wálé kọ́hu ó ní bísíǹnà ṣe rí nu nọ́sírọ̀ tún àkọ́kọ́ zìnà wíwò ni wíwò ni tẹ́ bá ti ríra yín báyìí kàn fojú sọ̀rọ̀ wọ́n bá ti ṣẹ́jú mọ́ra wọn àbúrò amójú báyìí fábútìzámà tún ẹ̀rín músẹ́ ó tẹ̀lé fákàlámù ọ̀rọ̀ ó tẹ̀lé ai ai ọ̀ ẹnu ní ẹ̀bí àmì ẹ̀rọ mi wọ́n kàn bẹ̀rẹ̀ wọ́n rún wọn wọn kàn síra wọn létí fàmọ́ ìdán fàmọ́ ìdán kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ o ní àdéhùn ó bá ṣẹlẹ̀ ẹ̀ jẹ́ àríra ń bí báyìí àríra báyìí fálẹ̀ kọ́ o sì ná bẹ̀rẹ̀ nu. sọ́ńtorí náà àwọn atajẹ́lẹ̀ àtajọ́bìnrin ká páyà ọlọ́run o àwọn ọkọ wa wọ́n fọkàn tán wa o torí ká má bàa wọ ná ni ọkọ ẹlòmíì ò fi jẹ́ òṣìṣẹ́ o kéṣe nítorí pé kó yàwó ẹ̀ má bàa lówó wàláì torí àwọn húmọ̀ kan wà nínú ẹ àwọn ọkùnrin wọn gbọ́n wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ nǹkan kan ẹ̀ẹ́kan lè kọ̀ǹtúrò èèyàn ah ṣé wọ́n fẹ́ gbọ́ kọ̀ǹtúrò ni ìdí tí àwọn brọ́dà mi ò fi jẹ́yàwó wọn ó ṣiṣẹ́ gangan ni pé wọn ò fẹ́ kíyàwó wọn wọ̀ ná torí wọ́n wo àwùjọ ẹ pé ṣé àárín àwọn ọkùnrin yìí lọ ìyàwó tòun ó jọ ní ó ti lọ máa ṣiṣẹ́ ni wọ́n máa fi dígbòdì wọ́n máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ sáwọn obìnrin rádaràda náà ni wọ́n jọ máa dámọ̀ràn bó lobìnrin ṣe fẹ́ là òun ò sì ní mọ̀ yóò lọ́kọ̀ òun fìyà jẹun so látara bẹ́ẹ̀ ká ṣọ́ra o mò ń ṣẹ̀ ha mò ń lo jìlìbáàbù inú ilé mò ń déjú mọ́ kò túmọ̀ sí kéèyàn ò lè ṣe sí náà o pàápàá pẹ̀lú àwọn irinṣẹ́ tó ti dé lónìí handset tó ń browse download kọ̀ǹpútà facebook ìkan tó wà tí wọ́n ń pè ní twitter follow around lẹ́yìn tó bá fẹ́ jẹun ó sọ ó tẹ ó fẹ́ jẹun báyìí tó bá jẹun tán ó ṣe wọ gbogbo ohun tó ń bá ń ṣe ló máa ń ṣe ẹni tó bá wà lórí a máa follow around ni so ẹlẹ́yà náà sì nù a sì ti gbọ́ nípa arú àwọn ẹlẹ́yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọkọ rẹ̀ gan súnmọ́ lọ́wọ́ yóò tún ẹnìkan ó pè é lòún gbọ́ yóò tún máa dáyàn lóhùn lórí facebook ọkọ fẹ́ bá aláṣepọ̀ wọ́n ń ṣeré pé ara ọkọ ti lé ó ti yá sílẹ̀ ló lóun fẹ́ dá ọ̀rẹ́ òun kan lórí Facebook ọ̀rẹ́ òun wà lọ́jọ́kùnrin ah irú èwo lélẹ́yìn ni kì í ṣe boyfriend but àwọn kan jọ máa ń chaàtì ni sẹ́ni pé wàhálà ni irú ẹ̀ pọ̀ o ọlọ́run ṣàánú wa pápá wa tá à ń lọ sùkúù lóde ìsìn ta lion institution àwa àtijọ́ òun ó lè ṣe àwa lè ṣèfù torí kò bá wa ṣùgbọ́n yìí ti sin ẹ̀ sọ̀rọ̀ àyìn o ṣùgbọ́n ẹ má sọ pé ẹ fẹ́ lajú kẹ́ máa lajú ó di inú àyàtà wa ń bọ́ sí gangan ọlọ́run ní innal muslimina wal muslimat dájúdájú àwọn mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin man huwa muslimu wa man huwa muslima ta ni mùsùlùmí lọ́kùnrin wa man hiya al muslima ta ni ẹni tá a lè pè ní mùsùlùmí ní obìnrin al muslimu ẹni tí à ń pè ní mùsùlùmí òun lẹni tó ṣe pé mọ̀n áṣìlámà ẹni tó juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ẹni tó ṣe kí ni ẹni tó juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ó gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlàyé nu tawhid ó gba ìjójìṣẹ́ ànábì sallallahu alaihi àtàwọn tí tawhid kónú ó wá juwọ́ ju sẹ́lẹ̀ fún òun ó máa kírun ó ma gba àwẹ̀ àwọn ìyẹn ni à ń pè ní mùsùlùmí ṣùgbọ́n mùsùlùmí o gbogbogbò lèyìn wà fún gbogbo ẹni tí máa ti ń kírun aláàdù bẹ̀yìnánà wà bẹ̀yìnà hùmùsọ́lá fàmán akọ́mọ́há akọ́mọ́dín wọ́n máa ha dáàmà dín òpin yàtí ń bẹ láàrin àwa àtàwọn kẹfìrí ní irun kíkí ẹ̀ ń bá ti gbé irun kíkí dúró tí ń kírun ó ti gbẹ́sìn ró ẹ ń bá gbèrún jùlẹ̀ ó ti wú ẹ̀sìn tó bẹ́ẹ̀ bá ti ń kírun tá à ń pàdé mọ́ṣáláṣí káláwọn ọkùnrin ni àbóbìnrin ti ń kírun ńlé ti ń sàlù àlá ti ń kírun mùsùlùmọ́ mùsùlùmí ni. ṣùgbọ́n ipò tó ga jù eléyìí lọ́lọ́ wálé wàlí mọ̀mìnínà wàlí mọ̀mìnàt àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin àwọn òwò ni wọ́n ń pè ní mọ́mìn ẹ tó nígbàgbọ́ tòdodo sí ọlọ́run ọba òun ni wọ́n ń pè ní mọ́mìn nígbésí ayé àwọn obìnrin àwọn ìtàn pọ̀ tá a fi lè mọ àwọn mùmìnì àkọ́kọ́ ìtààmù wa onígbà ayé ànábì Ibrahim aleyhi sọláàtù wasalam ànábì Ibrahim ní ìyàwó kan ìyàwó yìí kò tètè rọ́mọ bí eléyìí wá mú kí ànábì Ibrahim ó tún fẹ́ yàwó kejì tá à ń pè ní Hajaru Hajaru yìí wá bímọ ṣáájú ìyàwó ìyàwó àkọ́kọ́ ọmọ tí Hajaru bíi là ń pè ní Ismail ní ọjọ́ kan ó ní Ibrahim dédé pé Ismail. Eh, Hajar wípé kó gbé ọmọ rẹ̀ dání pé àwọn ń fẹ́ kúrò ní agbègbè Philistine tí wọ́n wà ń gbà náà tí wọ́n ń pè ní Palestine lónìí ìyẹn ibi tí ẹ mọ̀ Palestine má ṣe kúrò ń bẹ̀ nù wọ́n wá ń fẹsẹ̀ rìn wọ́n wá rìn lọ fáá ẹ wo bí Palestine ṣe ẹni tó bá mọ̀ map kó lọ wo bí Asia kó wo Africa ní òkè Africa ń bí ìwà rí Asia ń bẹ̀ mọ́kà gbogbo ẹ̀ wàá rí lọ sọ́nà Jerusalem. So wọ́n wá kúrò láti Palestine wọ́n wá wá sí Maka níbo ni mo ní mọ́ wáyé wọ́n wá sí Makata alimukaroma àwọn Makatu limukaromatu hmm, wọ́n wá bẹ́ẹ̀ gbà tí wọ́n wá sí Maka nígbà náà Maka ó ti di ahoro kò séèyàn kankan bẹ́ẹ̀ mọ́ ti ń gbé bẹ́ẹ̀ pápá lásán níbẹ̀ èèyàn kankan ò gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ò sí lé kankan kò tún wá sómi téèyàn lè mu níjọ́ náà àdábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa salam nínú hadith tí imam bukhari tó gbà wá ó ní ó ní ibrahim wá sọ fún ìyàwó rẹ̀ tá à ń pè ní hajaru yìí pé ló wá fi ilẹ̀ ńbẹ̀ òun àtọmọ ó sì gbé dooro omi kan fún wọn táwọn ilé ìbò ń pè ní water skin kíní awọ ni wọ́n fi máa ṣe wọ́n rọ̀ mi sí yóò lẹ́nu báyìí tíyàn lè fi máa o nìkan ló fún wọn ni mo fi pè ń bí dóró tá a fi ń fa mi hùn irú dóró mi kan báà ń ló gbé fún wa bí Ibrahim ṣe pẹ̀yìn dànù Ibrahim wa ń lọ anabi sallallahu alaihi wasallam Ibrahim ń lọ lẹ́ni tí ò bójú wẹ̀yìn ẹ wo aginjù ní déédéé Yorùbá ń bí a lè ní aginjù ló lọ jù wọ́n sí. Si ànábì sọ̀sọ́ra wa ní hajar wa ń sáré tẹ̀lé ó wá ń pè ibrahim tiẹ̀ dáhùn sàn lọ hajar wa béèrè lọ́wọ́ ibrahim pé ira ibrahim ṣé ọlọ́run rẹ ló pa ọ́ láṣẹ eléyìí tó ṣe ibrahim ní bẹ́ẹ̀ ni ọlọ́run ló pa mí láṣẹ kí n ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ hajar sọ ó ní nígbà náà kò ní fi wá sílẹ̀ ọlọ́run tó pa ọ́ láṣẹ nígbà náà kò ní gbé wa jù Si yóò máa bẹ pẹ̀lú wa bí Ibrahim ṣe lọ́nu tí ajaru nìkan wá dúró ń bẹ̀wò ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ wa àwa obìnrin tòní ni pé ǹjẹ́ tó wá já wa já nígbàgbọ́ báwọn torí ọlọ́ni wàlmùmínát wàmùmínínà wàlmùmínát alimùmínát àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo nu ọlọ́run òun ti gbà pé bọ́lọ́run bá ti lè pàṣẹ ká àṣẹ ọlọ́run ọba yẹn ọlọ́run máa mú iṣẹ́ tọ́lọ́run bá ti lè ṣe kí ni tí ọlọ́run bá ti lè pàṣẹ ọlọ́run máa má ṣe ń ṣe àmì tọ́lọ́run bá ti lè pàṣẹ tàbí ọlọ́run ọba ṣe àdéhùn kan ọlọ́run máa má déhùn yẹn ṣe àdéhùn ọlọ́run ọba yẹn kì í yẹ ó nígbàgbọ́ nú ẹ̀ ọlọ́run ò sì ní pa àṣẹ kan àyàfi kó jẹ́ pé ní ti agbára wa ká ló ní á ṣe la yukallifullahu nafsan illa wùsàáhà ọlọ́run ò ní la nǹkan kan bọ ẹnikẹ́ni lọ́rùn illa wùsàáhà. àyàfi ń tágbára ẹ̀dá bá ká ní òní àṣe kó máa lọ ńgbà náà ọlọ́run ó dúró ti àwọn. ẹ wá wọ ajá rẹ ohun tó padà ṣẹlẹ̀ omi tí gbogbo ayé ń wá ń lọ mu lónìí tá a fi ń ṣèwòsàn omi yẹn ó ṣe yọ ìṣẹ̀lẹ̀ rú ń jáde ń bẹ̀ tó sì di kànga tí gbogbo ayé mu dòní látàyé ànábì Ibrahim kò parẹ́ látara gbígbà fọlọ́run ọba rẹ̀ tá a tún ń fomi ń ṣèwòsàn. ẹ wá wo ọmọ rẹ Ismail ó tún wá mú Islam wá sí gbogbo agbègbè ilẹ̀ lárúbáwá gbọ́dọ̀ ẹ pé náà hadith yẹn kálí abẹ́ tún sọ síwájú sí Ànábì sallallahu alaihi wasallam ní obìnrin yìí wá ságun orí òkè Sọ́fà ó tún ságun orí òkè Marwa ó ní pọ̀ ṣẹ̀ṣẹ̀ tá a máa ń ṣe tá a bá lọ áàjì lónìí tí wọ́n pè ní sísá Sọ́fà àti Marwa Sàfà àti Marwa yẹn láti fi rántí jọ̀hún torí pé ń wó mi tọ́ mọ́ òmu gbà tí ó dé kìí ṣe gìgísẹ̀ ọmọ yẹn lomi ti jáde o báwọn èèyàn ṣe máa ń sọ ohun tó wà ní sọ ẹ̀bùkọ́rí ni pé màláìkà kan ti yẹ rẹ̀ bọlẹ̀ ńbẹ̀ yẹn omi wá jáde ńbẹ̀ rògbò ti yé kìí ṣe pé ibi tọmọ yẹn ń fẹsẹ̀ lulẹ̀ lomi ti jáde ohun tó wà ní sọ ẹ̀bùkọ́rí lèmi ń sọ o mi wàá mọ bóyá rìwáyà mi lè sọ yún so kìí ṣe pé gìgísẹ̀ ọmọ omi yẹn níjọ́ náà wọ́n ní àwọn ìran kan bẹ tá à ń pè ní jurhum àwọn ìran jurhum yìí wọ́n wá rí ẹyẹ kan lókè ẹyẹ yẹn jẹ́ ẹyẹ odò tí èyí fò àyàfi ibi tómi bá wọn ká omi ti dáàrin làwọn fi wá wá wọn fi ṣe káwọn wá máa gbé lọ́dọ̀ yín bí Hajaru ni òun ò fún yín láàyè pẹ̀lú májẹ̀mú pé ẹ̀ ní sọ pé ilẹ̀ nìkan ga ìtóbáyá. tí mo kàn fẹ́ lò ń bẹ̀ náà ni ìgbàgbọ́ tí obìnrin yẹn ní ẹ wo nǹkan nínú Allah ǹjẹ́ àwa lè ṣe èyí tí ò tiẹ̀ tí ì tóyún táwọn ọkọ̀ wa sọ pé ẹ ǹjẹ́ ẹ̀ ní sọ pé ẹ pé ìmọ̀ọ́nì ìgbàgbọ́ kí gbàgbọ́ lè yun ọlọ́run ò ní ká mọ̀ dánra wa wò jẹ́rìí ní sọ bẹ́ẹ̀ oúnjẹ tó o ti ń jẹ nílé ọkọ rẹ láti fi ọdún méje ọjọ́ kan péré tí oúnjẹ ò wá fẹ́ yọ tọkọ ẹni tó jájọ ojú ọlọ́run pé ojú ọlọ́run rẹ̀ ṣé oúnjẹ ó fò sálẹ̀ láti sánmọ̀ ni ló wí ò lè ṣe sùúrù tábà tún ní ká wo obìnrin míì tó ní ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run ó ní ìyàwó Imran tí í ṣe ìyá ìyá ànábì Ìsá ìyá ànábì Ìsá là ń pè ní Maryam ìyá tó bí ìyàwó Imran ni tábà wo súra ẹlẹ́ẹ̀kẹta nínú Qur'an tá a mọ̀ sí súrọ́tù Ali Imran tá a bá wo àyà karùndínní ogójì ń bẹ tá a mọ̀ sí àyà thirty five ọlọ́run ní ìkọ́ọ̀lẹ̀ ti mọ̀rọ̀ á ọlọ́run ní ìkọ́ọ̀lẹ̀ ti mọ̀rọ̀ á tó ìmọ̀rọ̀ ọ̀nà rọ́bì inni nadartu laka ma fi batni muharrara fataqabbal minni ọlọ́run ní rántí nígbà tí ìyàwó ìmọ̀rọ̀ tó sọ wípé rọ́bì olúwa mi inni nadartu laka ma fi batni mo ṣèlérí pé n ti ń bẹ nínú òun yìí oyún tóun níyìí o muharrọrọ nadartu laka ma fi batni muharrọrọ òun ṣèlérí pé òun ó filẹ̀ fún ọlọ́run kò ní ṣiṣẹ́ kankan iṣẹ́ ọlọ́run nìkan ni ó máa ṣe muharrọrọ tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ ayé kankan ju pé kó wà nínú ilé ìjọsìn kó máa jọ́sìn fọlọ́run kó sì máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn fataqabbal minni ọlọ́run o ìlérí mi ẹ̀bẹ̀ mi gbà o torí ngbà náà àwọn tá a mọ̀ sí àwọn akhbar tó ti yé àti àwọn rọ̀bàníyún àwọn tí wọ́n jẹ́ amòfin ẹ̀sìn nígbà náà tí wọ́n ka taurita wọ́n jókòó tì ní tí wọ́n máa ṣàlàyé fáwọn èèyàn ntọ́lọ́hún ni ntọ́lọ́hún ni irú wọn ni anabi wa zakariya naam ọlọ́wọ́ ni ó wá ní innaka anta sami'ul alim ìrẹ́ ọlọ́wọ́ bá ní olùgbọ́ olùmọ̀ falamma wada'atha ọlọ́wọ́ nígbà tó bímọ náà tán qalat rabbi inni wada'tuha untha ṣé àpọ́kùnrin ló lè ṣiṣẹ́ tó ń sọ̀hún ìgbà tí ó bímọ ló bá bí lóbìnrin wọn ni ah! mo bí ọmọ yìí lóbìnrin wallahu a'lamu bima wada'at ọlọ́run ni ọlọ́run ló sì ní mọ̀jù nípa tó bí yẹn o wàlẹ́yìísà dákàrú kalẹ̀ ọ̀nsà ọkùnrin ò dàbí obìnrin òun ò jọra wọn ọkùnrin yàtọ̀ sóbìn tẹ́nìkan bá sọ pé ọkùnrin àti obìnrin nǹkan kan náà ni wọ́n nínú ẹ̀rí táwọn afáàfà yọ onítọ́lọ̀ ń sọ bí pé wàlẹ́yìísà dákàrú kalẹ̀ ọ̀nsà ọkùnrin àti obìnrin àìsí nǹkan kan náà lóòótọ́ bàbá jọ tá a bá sin ọlọ́run àjọgbàládá bá a ṣe lọ́hùn ọlọ́run jọjọ àwọn ìyá ọlọ́run bákan náà ni ṣùgbọ́n nílé ayé ń bí nípa ipò nípa ààyè àìṣe bákan náà eléyìí ni obìnrin kan tí ń pè ní Aminatu Wadud professor of Islamic study tó lọ kí jimá lamẹ́ríkà lásìkò kan pẹ̀lẹ́ pé èsì táwọn àfáà fún mo fẹ́ràn èsì náà púpọ̀ èsì náà dáa èsì yẹn ni pé àwọn àfáà òwúlẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n kàn dákẹ́ wọ́n ń wòran tó yẹ pé àwọn àfa kan bẹ̀rẹ̀ sí sọ níbi kì bá di ọ̀rọ̀ àtàwọn èèyàn mọ̀ gbà bíi lágbàńlá ayé tí ó wàá di iṣu atayanyan ṣùgbọ́n lọ́hùn ẹnìkan kan ò dá lóhùn torí pé wọ́n kàn wò pé wèrè ni àbí wèrè lè máa lọ lọ́jà ní ìsìn ká wá sọ di dìbéètì tá a máa sọ kiri rárá orí ẹ̀ ti dàrú nù wàlẹ́ ìsàdákàrí kálí òǹsà iṣẹ́ ọkùnrin yàtọ̀ sí tóbi gbọ́dọ̀ pé àwọn modern sociological theories wọ́n ń sọ pé n tí wọ́n ń pè ní sex roles stereotyped sex roles pé is a thing of the past pé ká sọ pé iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ obìnrin ni pé nǹkan jọ ni pé kò sí sex roles mọ́ gbogbo iṣẹ́ tọkùnrin ṣe náà lóbìnrin lè ṣe gbogbo iṣẹ́ tóbìnrin ṣe lọkùnrin ó lè ṣe kódà àwọn oníròrí ibú wọ́n bá a débi pé inú àwọn obìnrin ni o àwọn tí wọ́n jẹ́ female ọ̀hún tá à ń pè ní women liberationist àwọn bá ti hàn dé wípé tí ọkùnrin àti obìnrin bá fẹ́ lò pọ̀ wọ́n ní ọkùnrin ò gbọ́dọ̀ gun orí obìnrin obìnrin ò gun orí ẹ̀ torí gígun orí obìnrin yẹn ní sọ fún pé ìtumọ̀ rẹ̀ ni pé obìnrin ọmọ ẹsẹ̀ ọkùnrin ni ó dà ṣé ńgbà tí wọ́n bá ní obìnrin ní ó gun orí ọkùnrin ṣó túmọ̀ sí pé obìnrin ọkùnrin náà lọ́mọ ẹsẹ̀ obìnrin ṣebí tẹ́ ń sọ ni pé equality ó yẹ ká ẹ nàró mọ́ra yín nídùú òní kò yẹ kẹ́nìkan kan wà lábẹ́ ẹ bá jọ dúró ká ẹ nàró báyìí kẹ́ ẹ máa bímọ ká mọ̀ pé tò bákan náà lẹ rí. sọ̀rọ̀ wọn gan ó ta ko ìpìlẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ìpìlẹ̀ wọn ni pé bákan làwọn méjèèjì wọn á nítorí náà kọkùnrin mọ́gun orí obìnrin obìnrin kó gun orí ọkùnrin sẹ́yìn náà fi pé kankan náà ní wá bá wọn. so látara bẹ́ẹ̀ aya yìí sọ pé wà ọkùnrin yàtọ̀ sóbìn. So wa inni samaituha maryam èmi sọ ọmọ yìí ní maryam wa inni u'iduha bika wa duriyataha minash shaitani rajim mo wá ìṣọ́ fún ìṣọ́ rẹ fún ọmọ obìnrin tí mo bí àti àwọn ọmọ tí ó bí kúrò lọ́dọ̀ àṣeitan ẹni ẹ̀kọ́ ọlọ́run ní fatakọ́ balaha rọ̀bùhà bíkọ̀bùlìn hasani. olúwa rẹ sì gba àdúrà rẹ̀ yìí ní gbígbà dáadáa níta ló ń bẹ̀ ni pé ó nígbàgbọ́ nu ọlọ́run ńgbà tọ́lọ́run o ó tún wá ṣàdúrà ọmọ yẹn pé ọlọ́run o iṣẹ́ jẹ́ kó mọ wà lórí ọmọ yẹn ẹ ohun tó wá padà mariam wá jẹ́ obìnrin tó náà lọ́hùn ti di méjì èèpin nì gẹ́gẹ́ bí òde òní sẹ́yìn pé kan ni wọ́n sọ pé méjì méjì tọrọ méjì sísì méjì tọrọ ń gòyà wọn ní méjì kọ́bọ̀ méjì kọ̀ọ̀kan àbọ̀ ní ìsìn méjì èèpin nì half kọ́bọ̀ torí èèyàn bá fẹ́ ṣe ní ìsìn èèyàn ò ní wàhálà rárá láti ṣe kò sí problem èpè yìí ó dààmú àwọn kan ń bẹ ńlẹ̀ tẹ́ pé tí wọ́n pè ọ́ fún náà ni pé bọ̀ ọ́ bó lẹ́ pé ó fún wọn ìkejì mi ń sọ̀rọ̀ kan jọ sí ó yà mí ní ẹnu ó yà mí ní kí mo pé mi ò gbọ́ rí lájọ mo ti délé ayé bí mo ṣe ní mo rìn nàìjíríà tó yìn rí rí ní yàwúrì wa ń bi yàwúrì kan náà ń bi lókè ọ̀yà ó ní ọ̀rẹ́ òun yíbò pé àwọn jọ òun lọ ṣiṣẹ́ ló wá ní jẹ́ kó mú un lọ ibì kan káwọn lọ jẹun bẹ̀ pé wàá rí ibi tóbìnrin ti ń pọkùnrin sẹ́mọ̀ òun kàn wò pé àwàdà ni ó ní wàhálà ìbáraǹsẹ̀ ń lọ báyìí lóbìnrin ní hey come here o make una come here o come come come wọ́n mọ̀ fàyàn obìnrin Yeah, ṣé na me you see yesterday kò rí ọrí oyún àmọ́ kúrọ́ pé wọ́n lòun lórí lánàá any style i fit o there is no style wey i no fit do just come wọ́n a máa sọ direct lé pé wọ́n yọ ọ sọ wọ́n á lè lò ní ibi tó bà mí jù ní owó yẹn ò pé hundred naira o tí wọ́n ń gbà ó dá mi lójú mi ìrántí iye tó pé torí mi ń jiyàn ṣùgbọ́n kò pé hundred naira tí wọ́n á gbà lọ́wọ́ èèyàn kéèyàn fẹ́ ṣe zina. ẹ wo nǹkan tí o ti máa sọ pé méjì èpín nìṣẹ́ rí pé mi ìjà yóò pa bẹ́ẹ̀ náà nílùú wa táwa yìí o ìgbà kan tí mò ń gbà kúrẹ́ bí yẹn bá lọ nẹ́pà tí yẹn bá lọ ọ̀nà nẹ́pà báwa lè nà mo wà ń bi tẹ̀síìrì àwọn obìnrin inshallah ní central mosque lókè kẹta nà ẹ ẹ àti bẹ̀rẹ̀ wáyà parí àná hmm. ah, ẹ jàre nam ẹ dákun ẹ bọ́ bínú ní tí mò ń ṣàlàyé ó ní pé. lẹ́pà ń gbà náà mi ìmọ̀ bóyá sì ń ṣe bẹ́ẹ̀ o ẹ ra àwọn obìnrin lálẹ́ tí wọ́n tó bẹ́ẹ̀ wọn ò lọ́ọ̀bì kankan ẹni tí ó gbé wọn ni mo wà ń bẹ̀ lálẹ́ ẹjọ́ kan mo fẹ́ wọ taisí woman kan wá dó lẹ́gbẹ̀ẹ́ mi mọ́tò kan wá dó wájú ó wá lọ bá mo á ń gbọ́ tí wọ́n negotiate price máa confam pé ah tòótọ́ lọ́rọ̀ yẹn ládó ń bì ládó àdó àdó àkúrẹ́ lè tí mo sọ ládó ládó ń bì nígbà lọ ṣe program central mo wá jáde lálẹ́ obìnrin kan wájú mi ó wá ń yéré di ó ń ṣe jágajàga lọ èmi wá fẹ́ tètè sáré kí n kọjá rẹ̀ kí n má bàa mọ wo torí màá lè mo yàyẹ kí n wo wájú torí alẹ́ ni wàhálà ìbí kàkán kàn ṣe dúró nìyẹn fáà níwájú ó kàn rìn kẹ̀kẹ́ ó kàn yọjú mo gbọ́ tí ń fún pé ó wà wà lára ẹ̀ rí òun ni ní à tó bá wà lára ẹ̀ wọlé náà ó kàn wọlé ó dẹ̀ gbé lọ bẹ́ẹ̀ ní tó kàn wà lára ẹ̀ wà láì ládò wá ń bì ọ̀rọ̀ tí mo sì ń sọ ẹ ti pẹ́ o bó ni ó ṣe wá rí nísìn àbílẹ̀ nysc ní káàmpù tí wọ́n ń pín kọ́ńdọ̀mù fún alọ́fẹ̀ẹ́ tó bá tún lò tán ó tún ní wàá gbà sí i kí ni wọ́n ń kọ́ wa ọ̀fẹ́ ọ̀fẹ́ ní ìmọ̀ bóyá wọ́n ń pín dìísí o kó o tiẹ̀ gbọ́dọ̀ mọ́ pín torí gbà ẹ́ wọ́n pín ọ̀fẹ́ ni wọ́n pín kọ́ńdọ̀mù kí ni ìtumọ̀ èyí ń sà ṣé wọ́n ní ká mú obìnrin wa wá ni àbí wọ́n fún wọn rúùmù àwa tó bí ní hostel báyìí ní fún ní nysc ẹ ra àwọn obìnrin tí ó wàá sun mailọ̀lù wọ́n wàá sun bí tọkùnrin gbé ní yunifásitì the same so látara bẹ́ẹ̀ ọlọ́run kó ṣàánú wa ọ̀rọ̀ yẹn mi tún fẹ́ kó ya lọ jìnnà ibi tí mo bá débẹ̀ ni pé mariam ṣọ́ abẹ́ rẹ̀ torí pé ọlọ́run ní wa mariam láti ahsanat farjaha nínú sọ́rọ́tù tahrim Mariam tó ṣú abẹ́ àwọn àfáàní ìdí tọ́lọ́run fi mọ̀ọ́mọ̀ sọ pé ó ṣú abẹ́ ni pé níjọ́ náà lọ nílẹ̀ Israẹli zina ti di méjì kọ̀ọ̀kan àbọ̀ bóyá lálẹ́ róbìnrin kan ká bàbá lé ń díẹ̀ so ń wá ṣú abẹ́ rẹ̀ so ọlọ́run ọba látara rẹ̀ lọ́lọ́run ti wá fa ànábì Ìsá ló ti fa yọ kí ló bí ìgbàgbọ́ tí ìyá àyà Ìsá ní ìyá tó bí Mariam tó níjọ́ náà ǹjẹ́ àwa nírú gbàgbọ́ ẹlòmíì nù wa ní ìsìn wà nílé ọkọ obìnrin obìnrin ní bí kò arọ́kùnrin bí ó ti bímọ márùn gbogbo wọn jóbìn ni wọn ọkọ rẹ ò tí ì níyàwó mi sà ń bẹ̀rù kọkọ máa níyàwó mi tó bá bí níyàwó mi kó máa pé kejì ní òbí dóòdù tòun ah, ah, ọmọ márùn tó ẹni tí ò wá kankan ǹjẹ́ àwa lè ṣe bóbìnrin yìí ṣe ṣe yìí kó ṣàdúrà fọmọ rẹ so ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run nǹkan tó ṣe pàtàkì ni ẹlẹ́ẹ̀kẹta tí màá mú wá ní èyí tí ó ṣẹlẹ̀ nígbà ayé Umar gbónú lọ́kọ̀tọ́bù radiyallahu ta'ala anhu wọ́n ní Umar jẹ́ ẹni tó máa ń rìn lálẹ́ tí ó máa rìn kiri ìgboro Madina láti wo nǹkan tí ń ṣẹlẹ̀ wọ́n ní ní alẹ́ ẹjọ́ kan Umar wá gbọ́ tí ìyá kan ń pa ọmọ rẹ̀ obìnrin ń pa á láṣẹ ìyá yẹn wá sọ pé ó wá ń jí ọmọ yẹn dìde dìde lọ fi omi rú wàrà yìí ìyẹn ni milk fresh milk ó wá ní kó mix ẹ̀ pẹ̀lú omi fomi rú wàrà yìí wàrà tútù yìí ṣe àmọ̀kí láti dilute ẹ̀ èyí tó yẹ kí wọ́n pa ká ní igba wàrà mẹ́ta ni yóò sọ di igba wàrà márùn so yóò sì ta ní iye owó tó yẹ kó ta gba wàrà ẹyọ kọ̀ọ̀kan èyí tí wọn ò tí ì bomi là wọ́n ní ọmọ rẹ̀ wá sọ pé rárá òun ò lè ṣe bẹ́ẹ̀ wọ́n ní ah kí ló dé ó ní í ṣe kò gbọ́ wípé amirul mu'minin òun náà ní Umar bin Khattab ó ti kéde ó sì rán èèyàn tí wọ́n kéde ń gbangba pé kẹ́nikẹ́ni má ṣe máa fi omi rú wàrà tútù mọ́ ká má máa bomi là wọ́n ní ìyá yẹn wá sọ fún pé ṣèbí kò sí Umaru ọ níbí kò sí Amirul Mu'minin níbí Umaru sì wà ń ta ti ń gbọ́ lálẹ́ ìbá Amirul Mu'minin ò sí ń bí wọ́n lọ́mọ yẹn wá sọ pé mi ò lè máa tẹ̀lé àṣẹ ọlọ́run àbí kí n gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ní gbangba kí n wá máa ṣẹ́ ní kọ̀kọ̀ ẹ wo ìgbàgbọ́ ìgbàgbọ́ pé ọlọ́run ọba ń rí òun ní gbogbo ibi tó ń wà wàhúwà ala kulli iṣẹ́ ọlọ́run ọba kò sírú ẹ̀ ọmọ yìí gbàgbọ́ òdodo nu rẹ̀ pé gbogbo ibi tóun bá wà lọ́lọ́run ọba ń gbọ́ ohun tóun ń sọ ló sì ń rí ohun tóun ń ṣe pàápàá jùlọ nípa rírí ìgbàgbọ́ yẹn wà nú ọkàn rẹ̀ digbí kò sì jẹ́ kó lè ṣe nígbà tí Umar ò rí ó wò pé ọlọ́run ọba ń rí òun bẹ̀. wọ́n ní Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu wọ́n ló wá ní kí Aslam tó wà lọ́dọ̀ rẹ̀ ń jọ́ náà ó ní kó lọ wo ọmọbìnrin yẹn àtìyá rẹ̀ wá wọ́n á ní obìnrin kò lọ́kọ mọ́ ọmọ yẹn náà èsì tí ìwọlé ọkọ wọ́n á ní Umaru wá lọ bá àwọn ọmọ rẹ̀ onítọ́ ẹ pé òun sì fẹ́ fẹ́ bìnrin òun lòun ò bá fẹ́ ọmọ yẹn ó pe Abdullahi Abdullahi lòun ti níyàwó Abrahamu lòun ti níyàwó so ẹlẹ́ẹ̀kẹta òun ni ó wá ọmọ rẹ̀ tí wọ́n ń pè ní Asim òun ló wá fẹ́ fún wọ́n á ní ọmọ yìí ọmọ tá a sọ pé ṣòdodo yìí tó nígbàgbọ́ òdodo nu ọlọ́run pọ́lọ́run rí gbogbo ibi tó ń wà yìí ọmọ yẹn wá bí ọmọ obìnrin kan fún ọmọ umaru yẹn ọmọ obìnrin yẹn ló wá lọ di ìyá umar bunu eh, umar bunu abdulaziz tó jẹ́ khalifa lẹ́yìn ìgbà tí khilafa táwọn èèyàn ti tó ti di ti muluk tó ti di tàwọn ọba tí àwọn àìṣedéédé kan ti dé nílẹ̀ islam gbogbo wa tá à ń pariwo umar bin abdulaziz ọmọ ẹni ìyá ìyá umar bin abdulaziz yẹn ẹ wo nǹkan gidi tó jáde gẹ́gẹ́ bí Mariam náà ṣe lọ jẹ́ ìyá Ìsá ẹ̀wọ̀n tó jáde látara àwọn obìnrin onígbàgbọ́ òdodo ìdí ni táwa náà gbọ́dọ̀ fi nígbàgbọ́ òdodo ìwọ tó jẹ́ pé obìnrin nìkan ló ń bí òbí ọkùnrin kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ nígbàgbọ́ pé n tó tọ́lọ̀ ń fẹ́ fún ọ ló fún ọ̀hún yahabu mayasha inafa ẹni tó bá wo obìnrin nìkan ló wọ́n fún bẹ́ẹ̀ náà nú ọkùnrin ìwọ ló wàá kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ torí òun mọ táwọn ọmọ yẹn fẹ́ bí lọ́la bóyá àwọn ni ó padà bí ẹni tí ó jẹ́ apàṣẹ wa mùmíní tó o bá ti wá kọ́ wọn kí ni wọ́n padà bí tọ́ọ̀gì so ojúṣe wa ó ní ká kọ́ àwọn ọmọ yẹn kí a kọ́ wọn ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta mo tún fẹ́ ká tún wò yẹn náà nínú tí wọ́n ń pè ní ìgbàgbọ́ ìyá Musa aleyhi sọláàtù wasalam àwọn aleyhima sọláàtù wasalam nínú súrọ̀tù tọ́ha súra ogún aya kẹtàdínní ogójì sura twenty aya thirty seven ọlọ́run ọba àlekíọ́lá sọ fún wa nípa ìyá Musa àti ìgbàgbọ́ òdodo tó ní sí ọlọ́run ọba pé ọlọ́run ọba kì í ya àdéhùn rẹ̀ ọlọ́run sọ ń bẹ̀ wípé wàlàkọ́dí mọ́nà àlíkà mọ̀rọ́tàn òkúrọ̀ ìrẹ́ Musa àti ṣàánú rẹ̀ Hmm? a ti ṣàánú rẹ nígbà kan rí tẹ́lẹ̀ id awhayna ila ummika ma yuha nígbà tá a ṣípayá fún ìyá rẹ̀ nǹkan tá a ṣípayá fún kí la ṣípayá fún ìyá yìí anikdi fi ifi taabuti fakdi fi ifiliyami faliyolkihiliyamu bisaahili yahudahu aduwun li wa aduwun la wa alkaitu alayka mahabbatan minni wali tusna ala aini ẹ wọ̀rọ̀ ọlọ́run ní nígbà tá a pa ìyá rẹ̀ láṣẹ pé kó gbé ọmọ nì sínú àpótí kó sì wáá ju àpótí náà fìlìyà mì kó lọ́ọ́ jù sínú omi odò nile. Hmm? ọlọ́run ní odò yẹn yóò gbé lọ sí sahil yóò gbé lọ etídò nígbà náà ni ọ̀tá àdúwònlé wà àdúwòláhù ọ̀tá tòun àti tọmọ yẹn yóò gbé ọmọ náà nígbà náà ẹ wọ ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ fún ìyá Musa fìrìhánà lọ́tà ọlọ́run ọ̀tá Musa ni tó fẹ́ pa Musa ọlọ́run á ní òun gangan ni ó tún wá gbé ọmọ òun ọlọ́run wa ni wà alikaitu aleika mahabbata minni mo wá da ìfẹ́ bù ọ látọ̀dọ̀ èmi wọn làwọn obìnrin tí wọn ò bá rọ́kọ fẹ́ láta tí wọ́n ti lora wọn tí wọ́n ti dìyà àta ọmọbìnrin mi á rí tó dáa sísítà mi á i'm not ready ní i'm not ready irọ́ nípa o ó ń wá brọ́dà tí ń gun jíìpù kinu o i'm not ready wọ́n á ní à ah, irú àwọn sísítà yóò mọ̀ ọ́ dẹ́nu pé ah, àwọn brọ́dà tó lẹ́sìn ilé ń wá àwọn brọ́dà wa pé sàlámù aleykum sista aleykum salam ẹ̀ brọ́dà bye báyìí láwọn ní interest sí i yà kí wọ́n bá a sọ pé òun ò lẹ́sìn yà ni i'm not ready kò ní sọ pé i'm not interested torí ti máa ń fọnù pé ẹni tó lẹ́sìn lòún fẹ́ fẹ́ and i'm not ready gbogbo àwọn brọ́dà gidi i'm not ready àwọn tí wọ́n ń gun jíìpù ṣe wọn pé àwọn tí ò tún ready fún yàwó làwọn àwọn tí wọ́n ń gun jíìpù káàkiri tó ń ojú wòrun àwọn tí ò ṣetán láti fẹ́ yàwó tí wọ́n fẹ́ bá yé obìnrin jẹ́ ni bí wọ́n ṣe wá ní ajé àǹkankan wọ́n ṣe gbé e nìyẹn wọ́n ti wá bá yé ẹ̀jẹ̀ tán gbogbo èèyàn ó ti gbà náà yà lé òun wọ́kọ́ yóò tún dẹlẹ́bọ yóò lọ wẹ̀rí yóò fọrí sórí ìta gbogbo irun ó jàjẹ ìtàn kan pààyàn lẹ́rìn wọ́n ló lọ wẹ̀rí sórí ìta ẹni ó bá sì kọ́ kọjá ń nínú ọkùnrin ni èṣù ó gba ọpọlẹ wèrè ló lọ kọjá ń ni wèrè bá ń lé kí pòun fẹ́ fẹ́ wèrè ń lé kí pòun fẹ́ fẹ́ tó tó wá lọ́dọ̀ àwọn àfáànù ọ̀ǹtú tí wọ́n máa ń ní àwa àlèkétu àlékà màhábà támìn ní tí wọ́n á ní wọ́n á hàn tí ó pọ̀ wọ́n ò ní ó fọmú pé ọkùnrin tó bá rí ọba ìfẹ́ rẹ̀ ó bò lójú ni so ẹ̀yin obìnrin tẹ́ bá ti rẹ́ ni ó lẹ́sìn kẹ́ ẹ á rí pé ẹ tètè fẹ́ o kò sí àǹfààní tó tó kéèyàn ó fẹ́ ẹni tó ní ẹ̀sìn tó sì ní wà tó dáa kéèyàn tó ń wé wàá náà o torí ẹlòmíì máa kírun ṣe gbogbo ẹ̀ ń ka kùránì o ṣùgbọ́n ìwọ gan rí i pé alájàngbìlà ni tó rí láàrin àwọn àti máa ń bínú báyìí tí ó mọ sọ̀sọ́kù sọ yóò mọ fa gbogbo ẹ̀ irú ìyún náà ìwọ náà mọ̀ fẹ́ yìn o torí tó bá délé rẹ̀ ó dàbí ìgbà tẹ́nìkan wá béèrè lọ́wọ́ ànábì nípa àwọn méjì Muawiya àti Jaham pé e, àwọn méjèèjì kọnu sí un pé kóun ò fẹ́ ìwọ ni kóun ò fẹ́ sọ̀álùk yẹn pé ó hawọ́ so orí jáàmù ń tiẹ̀ ànábì ní pọ̀pá rẹ̀ kéé kú lọ́rùn rẹ̀ o kí ni mo sọ yìí pọ̀pá ọ̀pá kéé kú ní ọrùn rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìmọ̀ ẹ lu yẹn ọmọ jí tó bá fẹ́ yóò mọ̀ ẹ lù o sẹ́ni pé wọ́n lẹ́sìn àwọn méjèèjì yẹn sìn dáadáa ṣùgbọ́n wà àwọn ànábì sọ wà ń fún ànábì ní kò lọ fẹ́ lómi sallallahu alaihi wa sallam torí náà ìyẹn tún mọ̀ ẹ́ wò wà. èyàn lè lẹ́sìn ó lè ṣe ní sùsáàkì ó lè ní onígbogbo gbogbo ẹ̀ ń ṣe wáàsí ṣùgbọ́n ìwà rẹ̀ ò tí bá ń bínú yóò bínú sódì tí bá ń sọ̀rọ̀ yóò mú gbogbo ẹ̀ àwọn bọ́dà gan ó ó gbọ́dọ̀ àwọn bọ́dà ọmọ sọ pé ah, ẹ fi bọ́dà yẹn lẹ̀ kéésì bó ṣe rí nìyẹn ṣáàjẹ́ àmọ́ mọ́ bá mọ́ fẹ́ tí wọ́n bá ní òun ní sísítà sísítà yẹn ní òun ò lè fẹ́ yín tí wàá yín òun ò fẹ́ wọ́n ní wàá rẹ̀ òun náà ó so dáhà kan ń ṣàlàyé ń bẹ̀ ni pé ẹni tó bá fẹ́ mùsùlùmí tó lẹ́sìn mo tún ń tẹnu mọ́ ìyẹn o kìí pé kákan fẹ́ mùsùlùmí nìkan o ìsìn ni wàá má rí bọ́dà tán tí wàá délẹ̀ tí ò ní ẹ òun fẹ́ kó o ṣe jẹ́rì òun fẹ́ kó o ṣe pámì àbó òun fẹ́ kó o máa lo attachment ibi tí ó sì ti bẹ̀rẹ̀ ń pé ah báwo ni irun ẹ ṣe ṣe ìwọ òun kí tún rẹ ṣe ni jẹ́ kó ń gbé ẹ lọ sí salon ah, ìwọ sì ti mọ̀ pé àràmù ni ká lo attachment torá nàbí ní làánà lọ́hùlì wáṣílá wálé mustausila ọlọ́run ọba ti ṣẹ́bi lé gbogbo ẹni tí àlè wáṣílá wálé mustausila ẹni tí ń fi irun kúrun fún yàn ọlọ́run ṣẹ́bi lé mustausila ẹni tó gbórí rẹ̀ ẹlẹ̀ náà pé kẹ́ mọ́ bóun ṣàtàṣímẹ́ǹtì sí ọlọ́run ṣẹ́bi lé ìwọ ti gbọ́ yé àbí kí ọkọ ẹ sọ ah, ìwọ kì í ṣe tàtú ni fóun dẹ̀ láìkẹ́ ń bi apá àwọn obìnrin báyìí ó máa ń fàìn ànábì tún ní làánà lọ mẹ́ta ni àlèwáṣímá wàlìmọ̀tàwòṣímá ẹni tí ń ṣe tàtú sára táwọn Yorùbá ń pè ń sọjú táwọn ìyá wa máa ń ṣe tí wọ́n fi máa ń ya oríṣiríṣi nǹkan sí kùn láyé ìjọ haramu nínú ṣẹ̀ríà Islam o àìmọ̀kan ló bá wọn débẹ̀ ń gbà náà o ẹni tí wọ́n ti yà á síbà kí láwọn àṣẹ kò sí tá fẹ́ ṣe yóò wà ń bẹ̀ náà ni àfi tá a pa àmọ́ tẹkinọ́lọ́jì tí wọ́n fi ń parẹ́ torí kí ni permanent ni so torí lẹ́yìn sísítà ẹ mọ̀ sọ pé ẹ ṣakọ débi pé ẹ lọ ń ṣe tattoo tattoo yẹn ni modern form of sọjú náà ni ànábì níbi dandan ọlọ́run bẹ lórí wọn ẹni tó ń ṣe é fún yàn ẹ̀pọ̀ àwọn kan oúnjẹ gidi ní lẹ́kọ̀ọ́ báyìí àbí làbújá àbí ń kánò nílùú èbó àwọn èèyàn ti di mi lọ ní àmbẹ̀ rẹpẹtẹ torí gbogbo àwọn olórí ibú tí wọ́n máa ń ṣe fíìmù kò sí kódà wọ́n ń tàtú ahọ́n wọn ò yà nǹkan sá wọ́n ń tàtú imú mo gbọ́ pé wọ́n ń ṣe sẹ́yìn júbọ̀ tí yín ò tí ì yé mi bí wọ́n ṣe ń ṣèyún ṣùgbọ́n wọ́n ń tàtú ahọ́n báyìí ti ifixing ni mo sá mọ̀ pé àwọn èèyàn ń ṣe lọ́kọ rẹ̀ ó bá ní o ṣe ìwọ sì mọ̀ pé àràmù ni tàbí kọ́kọ́ ẹni á kí ló dé ìwọ òkè ń tọ́lẹ́ẹ̀dì ni kò fárun ojú yìí àdábì sí walnamisort walmutamisort àwọn tó ń fárun ojú fún yàn eyebrow bíi tí wọ́n ń fa aṣọ ìpá àwọn aṣẹ́wó obìnrin ẹlẹ́wọ̀ wọn dáadáa àti gbogbo àwọn ladies tó máa ń rèdí kiri yẹn ẹ lè rí wọn kí wọ́n fi run bí ìgbèjú wọn ilẹ̀ tí wọ́n pè ní eyebrow irun ògbèjú yìí wọ́n ò fa ni wọ́n wàá fi kíní dúdú wọ́n fi fàlà sí báyìí síbì tí wọ́n yà sí ànábì ní làánà lọ ibi dandan ọlọ́run kó máa bá àwọn obìnrin tó ń fárun ojú wọn báwọn eyelashes náà gíṣù lèyàn àbí ẹ̀tàn hmm, ẹ̀tàn lèyàn ìyún tí ò sí ń bẹ̀ tó ló wà ń bẹ̀ àbáwọn tí wọ́n ń lo wíìgì lọ́kọ rẹ̀ ó bá lóun láìkẹ̀ mo sọ fún wa ń jò ní ní tàfsírì pé mo róbìnrin kan tó wọ ṣòkòtò nígbà mo wà nù ọkùnrin náà ah, obìnrin lọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wá ní ọkọ ẹ̀ ló fẹ́ bẹ́ẹ̀ pé òun mọ ọkọ ẹ̀ pé dráìvà ni pé bọ́kọ ẹ̀ ṣe láìkí ẹ̀ nìyẹn pé kí n má bu obìnrin tí ń wọ torí mi wò pé kò yẹ kíru ẹni ṣe bẹ́ẹ̀ ó ní ọkọ ẹ̀ ló fẹ́ pé bọ́kọ ẹ̀ ṣe tí ò bá dẹ̀ ṣe ọkọ ẹ̀ ò ní láìkí ẹ̀ mú ni so ìwọ sísítà náà ó wá dé rúlé ọkùnrin ló àmọ́ ṣẹ ni àwọn kan tó wá tàn ọjẹ́ nú àwọn àfa àwọn onígbogbo láti fi rójú rẹ ọkọ rẹ gbogbo ohun téèyàn bá lè ṣe láti fi tọkọ ẹ lọ́rùn kì í ṣàrámù torí mo ti gbọ́ tẹ́nìkan tó béèrè pé attachment ta ní òdà tó wá ní ẹ wọ́n ní tó wá jẹ́ pọ́kọ èèyàn lèèyàn ń ṣe é fúnnu ilé tí ò mọ̀ ṣí káàkiri pé bá a mú pé tí wọ́n sọ ni pé kéèyàn mọ̀ mọ̀ ṣí kiri rárá o ọkọ tó jẹ́ pé attachment ni ó wù ú òun ló fi sọ pé o fáyàn ọkọ èèyàn òun èso ọkọ tó o lè fẹ́ o bó o bá sì ń bẹ ńlé rẹ̀ kó o tètè ṣàlàyé ẹ̀sìn fún bí o bá yé tètè pa àwọn àáfàá sí kí wọ́n ṣàlàyé fún tó bá jẹ́ pé yìnyín ló torí ẹ̀ kú òǹlé rẹ̀ ó pé ọkọ̀ wàlìjẹ́ náà ju kó o torí ọkùnrin kan wọná. kámasálì shaitan ìtkọ́lá okfur kọ́l ẹ̀rí falámà káfàrọ̀ kọ́l inni bari omik inni akhofu lọ́ha rọ́bàlì alamin suratul hashiri lèyìn wà àpèjúwe rẹ̀ kó máa dàbí ṣaitan nígbà tó sọ fún ọmọ ènìyàn pé ṣe kèfèrí falama káfàrọ̀ nígbà tó ọmọ èèyàn ṣe kèfèrí tó ní ìní bàrí umik mo máa wá mọ́sẹ̀ kó nu ọ̀rọ̀ rẹ o kò sí tó kàn mí pẹ̀lú ẹ o ìní àkọ́fù lọ́hà òun gan tó ń wé èṣù yìí òun gan ń páyà ọlọ́run rọ́bàlẹ̀ alàmì olúwa gbogbo àgbáńlá yé yóò ṣe ṣe nu so akọ rẹ ó mọ̀ wá mọ́sẹ̀ yà ọmọ yàfi rúlì márùn min àkìhì ni kùránì wí wà ó mi í wa bani i wa sahibati i wa bani ọjọ́ tí ọmọ èèyàn ó mọ sá lọ́dọ̀ àwọn arákùnrin rẹ̀ arábìnrin rẹ̀ àwọn tí wọ́n jẹjọ́ mọ̀ ìyá ọmọ bàbá ọba kan ó sá fúnra wọn iye kan ó sá fúnra wọn olùkódìé wọ́n ní bí kinní kan bá ṣe kinní kan kinní kan ní ku ní ku kò ní ku ọ́ ku ẹbí níjọ́ yẹn o gbogbo ẹ wọ́n ó sá fún ọ wa umihi wa abi bàbá èèyàn ó sá fún yàn ìyá èèyàn ó sá fún yàn wọn lẹ́yìn tí ò ní ya ìdégbò ẹ̀yìn kì í sọ̀rọ̀ ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ ìyá kan ò ní bọ̀ owó egbò kan jọ̀hún òun náà ó gba ni. wọ́n sọ ìbátí í wà bà ní gbági tí mo mí pé yóò sá lọ ẹ̀bí slang téèyàn bá sá slang àwọn ọmọ ni omi kan bẹ́ẹ̀ nu yín tó jẹ́ pé tí wọ́n gbọ́ àbáwọn míì ló já dànù àwọn kan ló sọ wà i wà àbí wà sahibati ìyàwó rẹ̀ yóò máa sá fún jọ́nà ìyàwó ọkùnrin tí wọ́n ló fẹ́ ṣe lọ́n kó lè fẹ́ràn rẹ ọlọ́ọ̀ni tó bá rí ọ gánjọ́ yóò máa sá fún ọ tó bá rí ọ yóò ṣe kí ni yóò sá fún ọ wà bá ní ìhí àwọn ọmọ rẹ̀ yóò sá fún wọn likulli mọ̀rí ìyàwó mà ìdí ń náà yògì ni kálukú lọ́rọ̀ rẹ̀ ó kà láyà ń jọun yóò tó gẹ́ kò ní ráyè ẹlòmíì torí náà àìtorí ọkọ ṣẹlọ́hún ó yàtọ̀ sí pé olóòfẹ́ gbàwẹ̀ tàtàwá o wọ́n ti ní ká gba sítú lè ń sìn àwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan tó bá lọ tán níjọ́ tó wá fẹ́ gbà lọ́kọ ẹni ó mọ̀ mọ́ gbàwẹ̀ lónìí o lọ́wọ́ ni ẹ ṣe tọ́lọ̀ kì í ṣe irú èèyàn ní kò gbà yọ̀ǹda ọkọ rẹ kò tó gbàwẹ̀ òun lè ní erongba àti súnmọ́ ó sì lè má yẹn kó kàn wálé anytime àmọ́ tó ti fojú rí ń ó ṣẹlẹ̀ sí ànábì gan ànábì rí nǹkan kan ta ànábì wá wọlé ó sì súnmọ́ ìyàwó ẹ̀ kódà ànábì tó wá jáde ànábì tó wá sọ fáwọn mùsùlùmí pé ẹnikẹ́ni tí irun tó ṣẹlẹ̀ sí yìí bá ṣẹlẹ̀ sínú yín kó yà padà lọlé kó lọ súnmọ́ àwọn obìnrin rẹ̀ torí pé ti ń bẹ lára obìnrin tó rí ń tó lẹ́pẹ́ ni èṣù bá fẹ́ lò nú àwọn húmù àdìsí ta ọ̀rọ̀ ni o mu lọ́wọ́ tí òfin níjọkọ rẹ̀ oníyàwó kejì yẹ́nì kí ni kí ni ń wá lára kejì kí ni ń wá lára kẹta ṣebí n ti ń bẹ lára òun náà ànábì ni ti ń bẹ lára àwọn yìí náà ni ń ni kì í ṣe ibi táwọn bí lò èṣù ní ń dà ọ́ láàmú ibi táwọn ni pé obìnrin tí ò lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ nígbà tọ́lọ́wọ́ bá sọ yí pé a ṣe lẹ́tọ̀ fún gbogbo ti ń bẹ lórílẹ̀ ẹ bá nu suratul Maida ní tafsiri àwọn ọkùnrin lánàá àká suratul Maida súra ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́wọ́n bá ọlá ó ń ṣàlàyé fún wa ń bẹ̀ ní àyà eighty seven bẹ̀ àyà kẹtàdínláàdọ́rùn ọlọ́wọ́n bá ní yá ayọ́ lẹ́dínà amanu onígbàgbọ́ ma ẹ má ṣe fún yín o àwọn nǹkan ṣùgbọ́n wàlá tààtàdù ẹ má kọjá àlà inna Allaha la yuhibbul mu'tadin ọlọ́run ọba ò sáwọn olùkọjá àlà. Obi, ìyàwó kejì ìyàwó kẹta àti ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ọkùnrin ọlọ́run ni ẹ má ṣe léèwọ̀ fúnra yín tẹ́ bá ní ìfẹ́ láti fẹ́ mo kàn mú yẹn wánú àwọn nǹkan tọ́lọ́run ṣe ni o so obìnrin kan gbọ́dọ̀ á dé mú ẹ táwọn n ti lára náà ní ń lára tòun náà torí náà kò yẹ kó fẹ́ yàwó kejì ìyẹn nípa obìnrin tí lẹ́tọ̀ wa èyí lọ ṣe zina ọlọ́ọ̀ni ànábì ní padà sọ́dọ̀ yàwó tilé ṣùgbọ́n sọ̀rọ̀ ni pé kọ́kùnrin ní jobe nǹkan lọ o ẹ mọ̀ sí mi gbọ́ o ṣùgbọ́n tó bá fẹ́ ni ọlọ́run ṣe fún un lima tó ọlọ́run sọ yá tabtagi mardota azwajik èyí ṣe ọ́ ìrẹ òjíṣẹ́ tó fi jẹ́ pé ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ òun ṣe léèwọ̀ fúnra rẹ̀ nítorí pé òun wá ìyọnú àwọn ìyàwó rẹ̀ mo ọ̀pọ̀lọpọ̀ brọ́dà ni ò kì í súnmọ́ ìyàwó kejì àbí kẹta nítorí ìbẹ̀rù ìyálé tí wọ́n ti ń gbénu ilé yóò àmọ́ ṣọ́ bóyá ńgbà tí ìyá ilé bá lọ ibìkan ni yóò sáré wálé yóò àsúnmọ́ ìyàwó a gbọ́ kéèsì bàbá kan bàbá òun ìyàwó kejì tó fẹ́ nígbà tó fẹ́ ìyáálé òun lé ó burú òun á sì máa ṣòwò tí ìyáálé òun wọ́n bá ti wá lóyún yóní ìyàwó rẹ̀ lóyún ní lóyún òun ló mọ bí ó ti rì yóò lọ bí fẹ́ ni ó bí tó lóyún fún ó lé fún lóyún kà òun rò pé kà òun kẹ̀ ń bẹ̀rù ìyáálé òun torí ó mọ̀ pé yóò dàbẹ̀ òun rú òun ló mọ bí ó ti lóyún òun kẹ̀.